tí ó ń ṣe àfihàn àwọn afurasí náà chibueze emmanuel ọmọ ogún ọdún àti michael genesis ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀gá àgbà àjọ nscdc ní ìpínlẹ̀ ògùn kọ́láwọlé táíwò sọ pé àwọn afurasí ọ̀hún ni ọwọ́ tẹ̀ wọ́n ní agbègbè àbáorí títì ní agbègbè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ìjẹ̀bú ní ìpínlẹ̀ ògùn lẹ́yìn tí wọ́n pe àwọn ẹ̀ṣọ́ aláàbò náà wípé àwọn kan ti ń jí àwọn ohun èlò ìjọba lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn méjèèjì tí ọwọ́ bá ọ̀hún ni wọ́n sọ pé àwọn ń ṣa àwọn erin kiri ní orí àkìtàn ni àti pé ẹnìkan ni ó mú àwọn lọ sí agbègbè náà láti wá ra àwọn ohun èlò tí àwọn máa ń ṣà káàkiri. ní iléeṣẹ́ wa àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti Nigerian Security and Civil Defence Corps gbogbo ìgbà ni wọ́n wà láti mọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò yòókù láti rí wípé gbogbo àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ wọn ò fún wọn láàyè láti mí pàápàá jùlọ láti rí pé adóòlè wípé wọ́n ń jí ẹrù ìjọba àti ẹrù àwọn ènìyàn kó. àwọn afurasí ọ̀hún ṣàlàyé wípé Túndé ni orúkọ ẹni náà tí ó mú àwọn lọ sí ibẹ̀ póun fẹ́ ta àwọn èlò tí àwọn máa ń ṣà káàkiri fún àwọn ní abúlé náà. ìgbà tá a dé máa dé ibi tó mú wa lọ àwọn nǹkan tó lọ fi hàn wá lélẹ̀ pé káwá rà lọ́hùn ah, fún pé no à ń ra arúgbó báyìí o ẹrù ìjọba lélẹ́yìí o à ń ra arúgbó báyìí nítòótọ́ àárísọ̀ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó lọ fi gé ń bẹ̀ o ìgbà tá ló ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde pé kájọ ṣe é la bá yarí mọ́ lọ́wọ́. lára àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn ni alùpùpù méjì àti wáyà iná pẹ̀lú àwọn ohun èlò tí wọ́n fi ń gé irin lẹ́kàn àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ rẹ̀.